òrò kí ọmọ àzálà ọmọ arájá dúdú tẹ ẹ mú bẹ lẹgbà ọ̀rọ̀ níbẹ̀ lọsọgbọ lòrò kí fi ń wu ní dé kọjọ kí ọjọ yẹn níbẹ̀ nílùú mọjà ará Òṣogbo èrò Òṣogbo ẹlẹ́ ń bẹ̀ wo mọ́fì kí gbogbo Nàìjíríà kí gbogbo àgbáyé pé o ọmọ mi mm. ẹ̀yin màmá mi àti ẹ̀yin àbúrò mi mm. àti níta àjọ jẹ́ ẹgbẹ́ ẹ mo tún wá kí ẹ̀yin olólùfẹ́ mi pé mo kí yín o ẹ ojúmọ́ o mm. ẹ dẹ̀ kú gbogbo ní gbogbo ìgbà tẹ́ ń ra sinimá wa gbogbo ìgbà tẹ́ ń nífẹ̀ẹ́ wa ẹ wà tìgbà tá a ti ń ṣe sinimá bọ̀ tẹ́ ti ń bá wa wò mm. tẹ́ ẹ̀ sọ oṣù yín ah, mo kí yín lọ́pọ̀lọpọ̀ ojú tẹ́ fi ń wò wá ojú náà ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ wa nígbà gbogbo etí yín ò ní di o ṣe wá rí ọwọ́ tẹ́ mú bọ àpò fi ń ra sinimá wa tẹ́ ẹ̀ ló sún yín ní owó tí ń gbà kankan. Murphy ọmọ ìlú wo Murphy mo ti ń kì í lóṣogbo bóyá bóyá tọ̀ nílùú tí mo fi ń kì í torí ọ gọ́fúnà ṣèyí mákindé wà bí mo ṣe pé ìjẹ̀ṣà òṣèré ni mo sì yàn kí o pé òun èso kọ́ bó ṣe pé mo tún sì yàn kí lónìí. bàbá tààtà sòsè ní Òṣogbo rò kí ni masala. ṣúgà já ẹ bó o ní murphy ṣe bẹ̀rẹ̀ ṣe tíátà gan-an àwọn ayé fẹ́ gbọ́ léèní. Ah, mo bẹ̀rẹ̀ ṣe tíátà ní ìlú Òṣogbo. nílùú Òṣogbo wa nìkan náà. lọ́dọ̀ bàbá Ifáyẹmí ẹlẹ́bùrú ìbọn. Ah, abájọ tí mo fa púpọ̀ ẹ kí fákan fún àkágbọ́ná <laughs> ẹ kí fákan àwọn ọmọ Nàìjíríà fẹ́ gbọ́ o ó ní tá a bá kọ́kọ́ dé ilé olúwo là á dé sí o tá a bá ya ìyàlọ́dẹ̀dẹ̀ ojúgbọ́ náà adúmáfẹ́dán ẹ̀dá ń tọ̀run bọ̀ wálé ayé ẹ̀dá tó ẹ̀dá làwòrò ojíṣẹ́ ìrúnmọ̀lẹ̀ lóde o. káàbọ̀ òjíṣẹ́ ìrúnmọ̀lẹ̀ káàbọ̀. Murphy bá a bá bi ọ̀dọ́ bàbá yẹmí ẹlẹ́bùbọn lẹ ti bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni. páàtì wo lẹ kọ́kọ́ ṣe nínú fíìmù bàbá yẹmí ẹlẹ́bùbọn. ẹẹ sẹrí nígbà yẹn a sì kéré a kéré púpọ̀ wọ́n gbé àwọn program kan jáde nígbà yẹn hmm. stage play ni hmm. ẹ àádọ́gbọ́n yọjú díẹ̀díẹ̀ hmm. nígbà tó yá ló di nǹkan ragadi ló di nǹkan tí gbogbo àwọn èèyàn sọ di àgbéléwò mọ̀ sí tẹlifíṣàn program ifá olókun. Yeah àsọ̀rọ̀dayọ̀ akéré púpọ̀ àmọ́ àtìgbà náà la ti ń bá wọn lọ. tí wọ́n pé ẹ̀ka lẹ́lẹ́ o ọdún fa tòní ògùn dá méjì ó ní tí bàbá yẹn mi ẹlẹ́bùn ò mọ́njọ náà àwa náà gbogbo wa ti sá lọ ní tẹlifíṣàn hmm. ifá olókun àsọ̀rọ̀dayọ̀ oríṣiríṣi là á mọ̀ gbọ́ hmm. lórí ifá olókun ń gbà bẹ́ẹ̀ ni. nígbà wàá kò ń bẹ fa olókun yẹn. nígbà tó wá yá tí mo wá bọ́ọ̀dì seko hmm. ni mo wá lọ sọ́dọ̀ ọ̀gá mi hmm. bàbá mi ikú ti ikú ti fi wọ́n ṣàgbà lónìí láìpẹ́ yìí náà ni ikú mú wọn sọ́dọ̀ fàṣánsì ọlábànkẹrin dagunro alágìjà ogun. dagunro alágìjà ogun ọwọ́ ara wà. ẹni o wáyé dáràn. ọ̀ya ẹ pọ̀ fọ rẹ̀ àná èèyàn sàmọ̀fọ̀ ọ̀gá rẹ̀ tí màá pa. onídàgùn ebo alágídá o. ọ̀wá ara wì ẹni ò wáyé dáràn. ọ̀wá ara wù, ẹni ò wáyé dáràn. ẹ bí orí òkè àti àti tọmọ àgbà. lọ skoda. <laughs> ọkọ ọmọ ọmọ ọ̀ka wọn ọmọ bá wọn ní pọ̀kú ọmọ ìdágun alágíjà oògùn. wá lọ alákìjà oògùn ah, kò dẹ́mà ó dùn wá pé kábíyèsí o ǹjẹ́ dàgbọ́n ó dàgbà díẹ̀ ó tó kú báyìí. Ah, bàbá dàgbà eh. dàgbà náà wọ́n wọ seventy years. nígbà wo làá sòkun wọn. ẹ pẹ̀lú ògùn lọ́wọ́ ọlọ́run august two tá ni máa mú eh. gbogbo ẹgbẹ́ wa tá a mọ̀ sí tampan hmm. ni wọ́n fẹ́ sí òkú fún Dàgúnrò wọ́n fẹ́ sí ayẹyẹ kẹ. ó ti dòkú gbogbo ayé nù. òkú ẹgbẹ́ ó ti dòkú ẹgbẹ́ bàbá tóbi inú ayé wọn tóbi inú ẹgbẹ́. kódà ẹ tilẹ̀ gbé yẹn ẹgbẹ́ kan náà bá a wá bi ni ní ọdún mélòó lẹ lọ́dọ̀ ọ̀dàgùnrú. a ah, ti máa ní ká kà hmm. ah, ẹ mọ̀ pé nígbà yẹn lọ́hùn ojú hmm. dúdú ojú dúdú àbá tàbá wà lọ́dọ̀ ọ̀gá kan àwa òun rí bí ipa fẹsẹ̀ freedom. bẹ́ẹ̀ ni màá lò tó twenty years. Ah, lọ́dọ̀ ọ̀dàgùnrú. bẹ́ẹ̀ ni. àwọn páàtì wo lẹ̀ máa ń ṣe ń bẹ̀. kò sí ẹni páàtì mi ò kó mọ́ fi mi ṣe babaláwo déédéé mọ́ fi mi ṣe olóyè déédéé mọ́ fi mi ṣe ayakila déédé kò sí ipa tí mi ò kó nínú eré wọn láwọn ìgbà lọ́hùn. a pe kókókó àgọ́ láàfin o ẹ̀lẹ́ ẹ̀lẹ́ lè fa o mọ́fì náà jókòó lórí ẹni ọ̀pẹ̀lẹ̀ ló yóò o lọ́bàdàkùn délẹ̀ ó bí gbẹgẹdẹ ti ṣe ojúmọ́ mọ́ ojúmọ́ tó mọ́ wa lónìí. ojúmọ́ rẹ ni mọ́fì ọmọ mi ẹkùn bá a bá bi ni hmm. nígbà tẹ́ ẹ ti á bẹ̀rẹ̀ eré fíìmù tí gbogbo rẹ̀ wá di yàtọ̀ fún eré stage lẹ́kọ́kọ́ fi bẹ̀rẹ̀. bẹ́ẹ̀ni ní gbogbo kìlù. gbogbo òlu àwọn ìlú wo lẹ ti tẹ̀ ní ah. dábúrò lọ. tabaníkà kàkó ni alásọyọ ìlẹmọwò hmm. ah. ìsẹyìn saki. gúdùgbù gúdùgbù gúdù lálẹ́ òní alẹ́ lẹ̀ máa ṣeré ńgbà náà. irọ́ àti ẹ̀ máa ńlá àbí tó bá jẹ́ ní ọ̀lù kọ̀ọ̀kan ìbẹ̀lẹ̀ máa lẹ post ẹ̀mọ̀ white post àwọn pipe. nígbà tí wọn sábà ti rí eh. máa funfun wọn á sàròjú ẹnì òun la máa lẹ lọ àwa lù ní gbogbogbò <laughs> ṣeré họ́ọ̀lù ńgbà náà. àwọn lọ ṣeré họ́ọ̀lù hmm. àwọn èèyàn wà wá bí ti mú náà wọ́n fún wa nílé láàyè hòtẹ́ẹ̀lì. níjọ́ jíjẹ níjọ́ ẹ̀ríjẹ níjọ́ kẹrẹ́fẹ̀bi sùn lọpọ. ó tó di pé mọ́sì dádúró ẹ ló ọdún wo lẹ ṣe yín tínú yín dùn pé a ah, ìjọ mo kópa nú eré yìí ń rò sùn. ẹ mo bá ọ̀gá mi ṣùgbọ́n ìtẹ́ kọ́kọ́ ránú a. Ah, eléyìí tí mo kọ́kọ́ ṣe tí mo bá wọn ṣe tínú mi ń dùn pé tó ah, eh. bá jáde mm. wọn kò jáde dòní. Eh, ọba mẹ́wàá ní táìtù ẹ̀. ọba mẹ́wàá eh, ìgbà mẹ́wàá. master ìsọnù. ẹ wàá tún yà mọ́. Ah, àwọn padà aráyè tún yà mọ́ torí iṣẹ́ yìí ó náwó ó ná wàhálà a lọ ah. rìyà lọ́nà ọ̀nà òkú fọ́ lọ́nà Badagry. láti lọ ya ọba mẹ́wàá àwọn master ìsọnù so lẹ́yìn ìgbà yẹn àti kópa dáadáa nínú hundred years etí kunkun Eh, ọ̀sá ẹlẹ́yẹ hmm. àìmọye fíìmù tí wọ́n hmm. kópa nínú iṣẹ́ ọ̀gá mi. mọ́gàjí Teslim Olúgbòdémi máa kí ọ̀hún lẹ̀ káàbọ̀ sórí ètò yìí agbọ́láhàn mọ̀tádọ̀ wọ́n ní ẹ káàbọ̀ sórí ètò yeye erelu ewu bàjọ́ ní ẹ káàbọ̀ sórí ètò yìí o àwọn èèyàn pọ̀ tí wọ́n ń hmm. Adébáyọ̀ àwọn náà ìyẹn lórí facebook bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi ẹ tó àǹfààní àti máa wò lórí facebook lágẹ̀rú nine six point seven fm òkè gàjòkè tàbí ká ẹ kúkú lórí facebook kọ́lá olóòtú live hmm. ká ẹ máa wò mí bẹ́ẹ̀ ṣe wò mí inú mi dùn sí i hmm. nígbà tí murphy ọ̀wà ṣe freedom lẹ́yìn bíi ogún ọdún bó o lẹ gbà yọ̀ǹda ẹ lọ́ọ́ bá wọn náà ní ẹ ti kí sà fẹ́ mọ̀ lọ. ẹ agbàyọ̀ǹda agbàyọ̀ǹda níyọ̀ǹda ti ìfẹ́ pé bàbá mi ò pé ah, kó n bá a lè pé ní agbàyọ̀ǹda pa lọ́dọ̀ wa because gbogbo pé mo ṣe first film second film third film mo ṣe wà lọ́dọ̀ wọn náà ah! àwọn náà la yọ ṣe kó tó wá di pé àwa agbàyọ̀ǹda pé àdá wà. fíìmù alákọ̀ọ́kọ́ tí mo fi ṣe bó ló ṣe le tó. Ah, ojú mi rí o ayé ni táìtù ẹ̀. ìgbà ayé bẹ́ẹ̀ bó o ní gba ayé ń ṣe lọ kí ló sọ̀rọ̀ ń pa ẹ̀. a sọ̀rọ̀ nípa àwọn àgbà ah, eh. ó sọ̀rọ̀ nípa àwọn àgbà eh. gbogbo bí wọ́n ṣe ń rìn táàfin ní tọ́ wọn. bọ́sẹ̀ akínọlá àgbà ẹ mọ̀ wọlé ẹ káàbọ̀ sí gbọ̀ngàn wa yìí. sòun ló sọ̀rọ̀ ń ẹ̀ láàyè pé eh. ìgbà yóò gbọ́dọ̀ fọmọ àkó gbọ́dọ̀ fọmọ wa lọ́wọ́. kábíyèsí olódùmarè. second second film mi ni balógun ikújẹyọ. balógun ikújẹyọ hmm. kí ni balógun ikújẹyọ yẹn bá ìbá ò tí. ìtàn láàrin òṣogbo ìbàdàn àti iléṣà ikújẹyọ. mọ̀ ń bọ̀ ná mọ̀ ń bọ̀ ná ọ̀ wá ṣàlàyé ẹ̀. ẹ̀bùn ẹni nílànà fúnni tá a bá falẹ̀ mọ́ tó bá wá lẹ́bùn eré oníṣe tó sì fẹ́ kó di ìlúmọ̀ọ́ká gbajúgbajà òṣèré ètò ìdánrawò audition fún àwọn akópa fún sinimá tuntun ọmọdé látọwọ́ Murphy Àfọlábí ní kópa nú ẹ̀ Wednesday ọjọ́ kẹwàá Thursday ọjọ́ kọkànlá àti Friday ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ni audition wáyé ní gbọ̀ngàn àṣà Cultural Center Mọ́kọ́lá Ìbàdàn láago mẹ́sàn-án àárọ̀ lójoojúmọ́ ọ̀fẹ́ ni ìkópa fún àwọn ọmọ ẹgbẹ́ rèé lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú id card ẹni tí ò bá wájọ́ ọmọ ẹgbẹ́ nìkan ni ó san ẹgbẹ̀rún kan náírà owó fọ́ọ̀mù lọ́jọ́ ìdánrawò fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ zero eight one zero five nine seven six eight nine tàbí zero seven zero six three three zero three two zero nine ẹ̀dẹ̀lẹ̀ pé zero seven zero three nine five six seven five two jẹ́ kí ẹ̀bùn rẹ lànà fún ọ kí wọn náà di gbajúgbajà. Ọlá Stofis Nigeria Limited àti Baba Prom titun jáde o orí olórí làbá èyí lọ ọ̀rọ̀ abẹ́rẹ́ lẹ́ra tẹ̀wò tẹ̀kan ara tọ̀tẹ̀ ìka alágbàdì orí olórí ni ó kọjá ẹnu ròyìn ó lè jù ó lè kú ọ̀tá wáyọ̀ bá ṣe wàhálà ni orí àsán you are as good your last job òyìnbó ló sọ bẹ́ẹ̀ ó wà bẹ̀rẹ̀ tí mo ṣe lẹ́ẹ̀rà tẹ̀ wò tẹ̀ kan sára tí wọ́n gbé bọ́dì tán ọmọ ìlú ìlà kò yẹ ẹ ẹgbẹ́ ọmọ yìí ọ̀rẹ́ ẹni dáadáa wá àwa bàbá promo ló produce ẹ adébáyọ̀ Tijani bá ń direct ẹ pẹ̀lú àwọn ìràwọ̀ tó kópa mú ẹ ebi ń gbọ́dọ̀ bí ìbọn ṣe wà pẹ̀tọ́ láti bẹ̀rẹ̀ lópin ó kọjá rẹ o àti jáde báyìí marketed and distributed by Basco Films Nigeria Limited láàrin àwọn oṣù yìí kò ẹ ṣàmì ọ̀pọ̀ owó ní gbádùn bí mo ṣe wàhálà kiri ẹ ra ẹ ọlọ́dà máa jẹ̀bi ràn mí lọ́wọ́. jésù ti tó tún fẹ́ ṣiṣẹ́ agbára lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí nínú ìjọ náà for first ló ń jẹ́. kò ní ọlọ́mọdé ọdún ayọ̀ jẹ́ bí bàbá lọ. ní ọlọ́run sọ fún pé kí gbogbo ẹ̀yà àti èdè kóra pọ̀ lóru friday. òun fẹ́ bá gbogbo májẹ̀mú ọ̀rọ̀ tó wọn lẹ̀ tí ò wọn lọ jẹ́ o. ló fi pe àkórí ìṣòro friday ọ̀sẹ̀ yìí ní. gbára ọ̀rọ̀ ọ̀rọ̀ ló mú jábẹ́sì. ọmọ ológun ọ̀lẹ̀ opportunity make could lend me your ear brother. e don't tey where you don't look for breakthrough for your life o na golf platform dubai bring una this once in lifetime opportunity Maybe say if you sabi drive and you sabi speak english properly opportunity there for you to dey come drive taxi for dubai Maybe say you go dey get over two hundred thousand naira as salary yes ke na over two hundred thousand naira you go dey every month if you dey successful for the test and interview we go share very very soon with gulf platinum representative We go land in nigeria very soon Now them go secure your visa resident and work permit plus include ten year drivers license no let this opportunity miss you o oh. if you dey interested make sure they call this number eight five seven four two nine two. plus include zero zero eight eight eight. 29 7331 na golf platform bring honor master key for better life wow ladies and gentlemen and this is a golden opportunity for you to experience a new horizon and the Fly Summer Tour and Travel Experience to Singapore. Oh, yes. It's going to be fulfilled in the month of September 2019 between 9th and 17th September alongside music and comedy stars Big Bolaji, Wuli Agba, Wuli Agba. Dr. Smile and several others. Remember, if you are a part of this summer, you stand the chance to process visa to any country of your choice free of charge. For inquiries, please visit UFIT Fly at Block 8, Plot 15, 7 Up Road, Oluyole Main Estate, Ring Road, Ibadan. Or better still call 0818

ó lé àwọn ẹ̀mí tó ń pọ̀ lójú jìnnà. àṣẹ ìní jésù tó fẹ́ lò nípasẹ̀ apọ́sù ẹ̀mọ mustapha jp àtọ̀gọ̀rọ̀ ránṣẹ́ ọlọ́wọ́ àlàyé bẹ̀rẹ̀ láti ọjọ́ monday first july di sunday seven ẹ̀mí tó ń ṣiṣẹ́ ìdíwọ́láyé rẹ̀ máa lana nínú àdúrà ọwọ́ agbára tó ń pọ̀ lójú àṣẹ máa ti ọ̀run rọ̀jò iná wọn lórí wàá dòmìnira ọ̀rẹ́ ló sunday fún iṣẹ́ agbára gbogbo ẹ̀ nínú ìjọ of christ golden church international láti ọ̀rẹ́ méjì express bó ti ní airport road lẹ́gbàá wọlé fún ṣe ní ọba bus stop láàrin ọjọ́ méje yìí ni ayé rẹ̀ máa dà wá tí lórúkọ jésù àmì o. ninety six point seven. kọ́lá olóòtú o kọ́lá olóòtú kọ́lá olóòtú o kọ́lá olóòtú ló kì í pé ẹ mà kú ojúmọ́ o. ẹ mọ bínú níta ń jọ kọ́là ń tà kì í ṣòwò onígàárí. báwo gẹ̀lẹ́dẹ́ lobìnrin lè mọ bóbìnrin fojú dòrò òrùn wá gbé. ẹ kìlọ̀ fọ́mọdé máa lọ skoda. kọ́mọ rìn ní ìbàdàn. mọ́fì ọmọdé o ọ̀ ń sọ̀rọ̀ nípa balógun kújẹ̀yọ̀. bẹ́ẹ̀ ni o. báwo ló ṣe jẹ́ ìtàn tó so mọ́ Ìbàdàn tó so mọ́ Òṣogbo òròkì. ìtàn tó so mọ́ Ìbàdàn tó so mọ́ Òṣogbo òròkì ni. Hmm. ní a mọ̀ pé Basọ̀run Ògúnmọ́lá eh. ni jagunjagun lè. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. bẹ́ẹ̀ ni Ògèdèǹgbé Agbógungbòrò ni jagunjagun ilé Iléṣà. níjẹ̀ṣà sẹwárí ní òde Òṣogbo hmm. àwa ò ní ẹnìkan ṣoṣo pé jagunjagun ni òun la wá bí ọmọ kan nígbà náà lọ́hùn tá a mọ̀ sí kó jẹ ìwọ̀ lóde Òṣogbo ọmọ tán ní oyún ẹ̀ sínú tó ń bá yẹ sọ̀rọ̀ láyé. wọ́n bá ìyá rẹ̀ sọ̀rọ̀. ó ń bá yẹ sọ̀rọ̀ ah. tí ìyá bá gbẹ́sẹ̀ aṣọ fún ìyá pé àmì ah, bí tẹ fẹ́ gbẹ́sẹ̀ sí ò dáa. èyí wà lóògùn kó jẹ́ ìyọ̀. bẹ́ẹ̀ ni níjọ́ tí wọ́n bí sáyé ìjọ náà ló sọ̀rọ̀ ọ̀jẹ̀mọ́ bíi ìtajà àjàǹtá lánàá ṣé èyí sì sàrò sọ nìkan. ìyá o tẹ bá dòdò Òṣogbo lónìí ìdílé yẹn náà sì wà nbẹ tí o lọ́sọ̀gbọ́ tí o kó nbẹ. ẹ sọ̀rọ̀ yìí tó máa ń gbọ́ mi lọ́sọ̀gbọ tó ń gbọ́ mi nínú àwọn ìdílé tá a sọ ìwọ́n á mọ̀ pé tóòtọ́ mi ìtàn tí mò ń sọ ìtàn yìí la fi ṣe Balógun Kújẹyọ. nígbà Balógun Kújẹyọ wá jáde. ìgbà tó wá jáde tán àwa mhm. ṣe fíìmù kan tá a mọ̀ sí ọmọ Rápálá. ọmọ Rápálá. ìgbà yẹn Òbésèré ló ń ń kàlù sáwọn èèyàn nídìí lókè kí apálámà ti gbàjọba ìjọba kí ni. wọ́n ronú pé orí ló ń da gbogbo ìlú ló ń dàrú báyìí kémi náà ya táìtù ẹ̀ lò ni mo fi ṣe ọmọ lápálá. jẹ́ ìyá táìtù yẹn lò. bẹ́ẹ̀ni ẹ náà bá já jẹ bá já táìtù yẹn jẹ. bẹ́ẹ̀ni ọmọ lápálá náà láfta ọmọ lápálá yà fi nǹkan tá a mọ̀ sí indomie lọmọ. indomie lọmọ yes. wọ́n ní ayé ẹ wá wo indomie lọmọ èrò ẹ wá wo indomie mọ́ ó ṣe ọmọ àfọlábí òkèké ẹ kàn débi pé òun ló kọ́kọ́ fún first award. ní indomie lọmọ yẹn. indomie lọmọ yẹn fíìmù yìí dún débi pé àwọn ah, ah, mo fi sọmọ rápárá ìtàn tó wà nù ẹ ó ju táìtù lọ indomie lọmọ ìtàn ah, tó ju táìtù lọ kí ló bí bàbá ṣe yí là yìí hmm. nígbà náà ọ̀hún tó o bá ti sọ táyé lè tètè bọ́ sí i wọ́n lè wò pé àbí fíìmù ó lè máa dùn ni nígbà tó dẹ̀ tún yí padà mo bá tún ju fíìmù kan jáde mo kọ́ táìtù ẹ̀ ní ẹyẹ àwòkọ. ẹyẹ àwòkọ bẹ́ẹ̀ ni. bó o lẹ yẹ yẹn ṣe lọ. Ah, ìtàn inú ifá ni ìtàn inú ifá ni ó dùn kan ifá tá a mọ̀ pé ọ̀sẹ̀ àwòkọ. ọ̀sẹ̀ àwòkọ. olódùn náà bẹ́ẹ̀ ni wọ́n ní àwòkù wálé ilé ńlá wá o hmm. iṣu tí ò wálé ó dùnra rẹ̀ níyàn àgbàdo tí ò wálé ó dùnra rẹ̀ lógì. nígbà tí ẹ ya àwòkù yẹ àwọn àyípadà wo lọ́wọ́ lóògbésí ayé yìí. àyípadà pọ̀ rẹpẹtẹ hmm. ó wá ti di pé nígbà tí kọ́kọ́ ya indomie lọ́wọ́ tó ti ta. bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ sí ní rówó ya fíìmù gan-an ní bọ́ọ̀ ni mẹ́rẹ́kù ń ṣe fún yín bóun ló ṣe ṣẹlẹ̀. sẹ́rígbà tí mo ya ọmọ rápálá tí mo ṣe ń yà tán bàbá yìí ni wọ́n bá tà ó ta fún mákẹ́tà kan ojú dúdú ń bá ẹran dẹ̀ kéré mákẹ́tà yìí bá ta fíìmù yìí nígbà tó ta fíìmù yìí bá ta gan wọn ò tí pé yóò ta fíìmù ni because concept poster yẹn lágbára gan hmm. wọn bá ta fíìmù yìí gbá ẹ̀dẹ̀ vss náà máa ń ta fíìmù sí wọ́n tún máa ta cd lọ́tọ̀ cd ẹ̀dẹ̀ àwọn ọmọ ibo lálábà ló máa ń rà hmm. náà wọ́n wá ta sídìí yẹn fún eh, ọ̀gbẹ́ni kan àmọ́ sí divine production hmm. èmi ò dẹ̀ mọ̀ pé náà ló yẹ kí n ta sídìí ní sídìí bá ń ta lọ hmm. èmi ò rẹ̀ gbowó ah, àwọn èèyàn bá ń pè mí sídìí fíìmù yìí máa tún tà ju fíìmù lọ kò pẹ́ kó jìnnà láti mi mọ ibi tí wọ́n tà sí mi dẹ̀ mọ eh, bó ṣe jẹ́ mo ṣáà rí i pé mákẹ́tà yẹn kàn nìkan wá mi wá ni ìyẹn ọmọ yíbo yẹn divine yẹn wá ní sẹ́yìn mò ń jẹ́ fatums mo lé mi mò ń jẹ́ wọ́n ní àá wọ kékeré yìí èmi mò ń jẹ́ kí n má wọ̀ rí tó bá jẹ́ pé mo lè ṣèrànlọ́wọ́ láti mú un lọ sí ọ̀dọ̀ ẹni tó ń jẹ́ èmi mò ń jẹ́ bẹ́ẹ̀ o mo ṣe ṣe findings nínú ọjà ni ó bá rí i pé èmi náà ni mò ń jẹ́ bẹ́ẹ̀ mo ṣe níbo ni mò ń gbé mo ní mò ń gbé bùtẹ́ ah, ó lè bùtẹ́ mẹ́ta níbo ni mo ní ah, tó bá lè ká lọ nígbà tó lè ká jọ lọ nígbà tá lọ orí pákó mo kó ń gbé. lébùtẹ́ ń jọ náà níbi ọ̀tọ̀ ọ̀rẹ́ máa ríra báyìí ra máa san lọ akọ́lé lórí ni tí olúkálùkù a máa gun orí pákó wọnú lé. ó rà lẹ fi pákó kọ́lé lórí. la fi pákó kọ́lé lórí. Hmm. so bá a ṣe kọ́lé mẹ́yẹ̀ báyìí. ṣùgbọ́n hmm. ṣe débẹ̀ lórí ìrà lọ lórí ilé ó ní. Ah. kò sẹ́bi tá à ń gbé ni. sábà ni wọ́n ń gbé bí ni àbẹ́ èèyàn mú ni àwa èèyàn náà kúkú ni. ló bá rí ìgbà lórí pákó ẹ̀wọ̀n tí ẹ̀ bá wọ́n pé wọ́n jà sínú ra. wọ́n sínú ra wọ́n tún lé ra wọn nù àwọn ọmọ wọn mu ni àwọn ọmọ èèyàn náà nù ló ah, bá ní kájọ lọ bàbá gorí pákó lórí ibi tí mò ń gbé ah, ó ní ibi tí mo gbẹ́yìn tí mo fi ṣe tí mo fi ṣe irú iṣẹ́ báyìí mo ní ah, tí mo bá ti ta sí kọ̀ọ̀kan èèyàn gbọ́dọ̀ ságídí ló bá ní ṣe mo ní àwọn ẹbí mo ní mo ní àwọn ẹ̀dẹ̀ ń gbé inú ọ̀tọ̀ gangan tó jẹ́ ilé ilé bíi ilé tá johnson mo bá ní kí ló rántí wọn máa gbé ibi mo ní èrò mi gbogbo tí ń kì mí mo fẹ́ kó dá yàtọ̀ kí n dẹ̀bẹ̀ sí kí n lè rí ìrònú mi fún gbogbo tí mo fẹ́ ní gbèsè ayé mi ló bá bá wọn sọ̀rọ̀ pé ṣé o tọ́lẹ̀ mọ́ mọ́fì ní fámìlì la jẹjẹ nǹkan kan àwọn ẹ̀ tẹ̀ ń bẹ̀rù pé àbí mo ti dára mu nítorí jọ́nà náà suit ló wọ̀ pé àti òṣèpọ̀ ọlọ́pàá nílé. àbọ̀yá wọn DSS tẹ̀lé wálé. so ló bá ní kò bá wọn sọ wọn kan ó kàn lóun kò fẹ́ amọ̀ ni ló bá pè mí pé òun lọ ẹni tó ń ta cd ọmọdapala. nígbà tí ebi pa ajé ajé sokó wálé olówó rẹ̀. wàláì ó ní ṣé mo mọ iye tó ń rà mú ní mi mọ̀ ó lọ ra cd ẹni eight hundred thousand. fíìmù gangan tí mo ta fún ẹni mo ta fíìmù five hundred thousand cd ah, mo ní akẹ́mi ah, kan máa fẹ́ ṣe pariwo máa ráyò ní kí n máa wọlé pariwo olówó tó ti jẹ lórí cd òun á jẹ tó ten million ah ó ní eight hundred thousand yẹn kí n má bàjá ó tọmọlẹ láti pẹ ká mọra ni òun á dá padà fún mi kí n fòun lówó yẹn. kábíyèsí olódùmarè. ló bá san owó yẹn níjọ yẹn náà ló san ah! Ah, ah, ó dàbí alábí òkulẹ̀ ní abala yìí ni pè mí nìyẹn pé ṣé mo lè ṣe fíìmù tó lè bíi ti ọmọlápàlà. ó ti kú ojú lásán ọwọ́ àjò ti wọ̀ ọ́. bàbá kò yé mi rárá kò yé mi o mo ní mo lè ṣe tó ju bẹ́ẹ̀ ní bí èlò ni mo lè náwó tà mm. ah, tí n bá rí títẹ́lẹ̀dẹ̀ ni mo ná six hundred ni mo ná gbà yẹn mo tún mm. ta five hundred ah, mo ní tí n rí eight hundred máa falẹ̀ yà ó ní à ah, irú fíìmù wo mo fẹ́ yà yẹn mo ní à máa yà tó da tí ogun yẹn gbọ́ mo ṣe ni kí n wá sọ́dọ̀ oníjọ́ kejì nìyẹn ó bá ní kí n brief òun ní story tí mo fẹ́ ṣe mo bá brief ẹ̀ ní domi lọ́mọ nígbà tí mo lọ ló bá ní kí n ká ló bá la bank ló bá gba one point two million ló bá gbé náà. wò pé níbo ni mo fẹ́ gbowó sí kò sáyé àwọn olú àti ìjà débi báǹkì nígbà yẹn pé mo sá ń ro ìkiri. mò ń bọ̀ mò ń bọ̀ bẹ́ẹ̀ ṣé kì í ń bò lẹ́ ru owó dé. mo rò délé ọ̀dọ̀ wa. mò ń bọ̀ mò ń bọ̀. ru owó délé ọ̀dọ̀ yìí tán kọ́. mo pé kí ni ṣe mo bá sí fi owó lé mú ìwà kiri pé a. mo wà á owó ti dé o. rẹ ti ẹ̀bùn ẹni nílànà fúnni tá a bá falẹ̀ mọ́ tó bá wá lẹ́bùn eré oníṣe tó sì fẹ́ kó di ìlúmọ̀ọ́ká gbajúgbajà òṣèré ètò ìdánrawò audition fún àwọn akópa sinimá tuntun ọmọdé látọwọ́ mọ́fì àfọlábí ni kó kópa nú ẹ̀. wednesday ọjọ́ kẹwàá thursday ọjọ́ kọkànlá àti friday ọjọ́ kejìlá oṣù kejì ọdún yìí ni audition wáyé ní gbọ̀ngàn àṣà cultural center mọ́kọ́lá ìbàdàn láago mẹ́sàn-án àárọ̀ lójoojúmọ́ ọ̀fẹ́ ni ìkópa fún àwọn ọmọ ẹgbẹ́ rèé lórílẹ̀‐èdè nàìjíríà pẹ̀lú id card ẹni tí ò bá wájọ́ ọmọ ẹgbẹ́ nìkan ni ó san ẹgbẹ̀rún kan náírà owó fọ́ọ̀mù lọ́jọ́ ìdánrawò fún àlàyé lẹ́kùnrẹ́rẹ́ ẹ zero eight one zero five nine seven six three eight nine tàbí zero seven zero six three three zero three two zero nine ẹ̀dẹ̀ pé zero seven zero three nine five six seven five four two jẹ́ kí ẹ̀bùn rẹ̀ ńlá fún ọ kí wọn náà di gbajúgbajà. bọ̀dá ẹ̀rọ àkànjọ ẹgbẹ́ ń délùgbẹ́. ó yá wọlé ká máa lọ bọ̀dá ẹ sọ ń kalẹ̀ mo ti débi mọ̀ ń lọ oru yóò ban láàmú rárá. à ah, èyí ti rí ṣebí dùgbẹ́ lọ mi gbọ́n lọ. àní ẹ sọ mi tówẹ́lì ọ̀pá kan tẹ kó wájú ọkọ̀ yìí mo rò pé ẹ fi ń nà mọ́tò ni n ò mọ̀ wípé òun ara lẹ fi ń kó èyí tẹ̀ bá ṣe àfi yí gíláàsì lẹ̀ kátẹ́gùn ọlọ́run fẹsẹ̀ ẹ kàn wá kíní ọ̀mọ́rí kankan kan lọ́mọ ẹ sọ mi. a ah, kò sí àmọ́ wo àná wọ́n sì bá ń fi gáàsì ṣe é sí òun o n ò mọ̀ pé òtútù. ṣe júwe Toxmania Ventures Limited fún yín kó tó di pé ẹ mórí gbàgbọ́ mi lọ Toxmania Ventures Limited buy air conditioning and spare part bí ac ọkọ̀ rẹ bá wá dẹnu kọlẹ̀ gáàsì ac tán ọ̀fẹ́ fi mí sí fẹ́ máa sọ̀kalẹ̀ sakọ nínú ọkọ̀ lọ́yẹ́ tí ń bùtì fàtẹ́gùn tútù mo fẹ́ ac spare part fún maintenance tàbí o fẹ́ ṣe àtúnṣe àwọn tó bàjẹ́ lára rẹ̀ àyè wà fún training láti kọ́sẹ́ máa. toxmania wà ní ìdojúkọ nt agodi gate nìbàdàn àti ní methodist business complex nt junction agodi gate phone zero zero nine nine one six seven seven five two toxmania ẹni tí o ac lọ́kọ̀ ìgbádùn rẹ̀ ò tí ì pé ọlọ́run ọjà máa fi ràn mí lọ́wọ́. jésù ti tó tún fẹ́ ṣiṣẹ́ agbára lọ́jọ́ friday ọ̀sẹ̀ yìí nínú ìjọ náà first global bible church. wòlíì ọ̀làbọ̀dé ọ̀dọ́ ayọ̀ jẹ́ bí bàbá lọ. ní ọlọ́run sọ fún bẹ́ẹ̀ kí gbogbo ẹ̀yà àti èdè kórapọ̀ lọ́rùn friday. òun fẹ́ bá gbogbo májẹ̀mú ọ̀rọ̀ òdì. tọ́mù wọn tí ò jẹ́ wọn lọ jẹ́ o. ló fi pe àkórí ìṣòro friday ọ̀sẹ̀ yìí ní agbára ọ̀. ọ̀rọ̀ ló mú ọmọ ológun ó lẹ̀. ọ̀rọ̀ náà ló mú rúbẹ́nì látẹnu bàbá ẹ̀. ọ̀run ni wọ́n ló ti jáde sí ìgbé àtìṣẹ̀dá rẹ̀ tí òjò rọ́nà lọ́rí mú mi. májèmú àdàbí wo ló sọ ìwà ọkùnrin ìsìnkú for you to experience a new horizon and your fit fly tour and travel experience to Singapore. Oh yeah! It's gonna be fulfilled in the month of September 2019 between 9th and 7 September, alongside music and comedy stars Big Bolaji, Wuli Agba, Wuli Arole, Dr. Smart, and several others. You stand the chance to process visa to any country of your choice free or charge. For inquiries, please visit You Fit Fly at Block 8, Plot 15. South Road, Oluyole Main Estate, Ring Road, Ibadan. Or better still call 081 888-1115. Website www.youfitfly.com. At Ufitfly, we are going to Singapore. Join us. yìí o ọ̀rọ̀ abẹ́rẹ́. Olastofis Nigeria Limited àti bàbá promo gbé titun jáde o orí olórí làkọ́lé yìí o ọ̀rọ̀ abẹ́rẹ́ lẹ́ra tẹ̀wò tẹ̀ kan sára tọ̀tẹ̀ ìdálágà ju orí olórí ni ó kọjá àfẹnuròyìn ó lè jù ó lè kú ọ̀tá wa yóò máa ṣe wá lákìrì ni lórí àsanbáṣá. <laughs> you are as good as last job òyìnbó ló sọ bẹ́ẹ̀ oru abẹ́rẹ́ tí mo ṣe lẹ́ẹ̀rà tẹ́ wò tẹ́ kan sára. kíni gbé bọ́dì tán òní olórí làkọ́lé ẹ̀ eh. èmi ọmọ yín ọ̀rẹ́ yín dáadáa wálé là bàbá promo ló produce ẹ̀ adébáyọ̀ tìjáde lọ́ba ń direct ẹ̀ pẹ̀lú àwọn ìràwọ̀ òṣèré panu ẹ ebi òyìnbó ni bí ìbọn ṣe ń rán pẹ̀tàn láti bẹ̀rẹ̀ dópin ó kọjá rẹ o àti gbé e jáde báyìí marketed and distributed by Onasco Films Nigeria Limited láàrin náà Òṣòdì Èkó ẹ ṣàmì ọ̀tá yóò ní gbádùn yóò mọ̀ ṣe wà kiri ẹ ra sinimá titun orí olórí kẹwò kẹgbà ó ti jáde ẹ ṣé o. ọjà lọ bẹ tún mi sílẹ̀ Jésù. ọjọ́ méje gbáko jẹ́ olùgbàlà tó fẹ́ tí ọwọ́ apọ́sítù smo Mustapha jẹ́ bí bàbá ṣe bí ọba ṣiṣẹ́ agbára nínú ìpàdé máa jẹ́. wà láàyè bẹ̀rẹ̀ láti ọjọ́ Monday first July di Sunday seventh ẹ̀mí tó ń ṣiṣẹ́. make you lend me your ear brother it Day where you don't look for breakthrough for your life. Now, golf platform Dubai bring on a this one a lifetime opportunity. Where we say if you sabi drive and you sabi speak English properly, opportunity there for you to they come drive taxi for Dubai. Where we say you go they over 200,000 naira as salary. Yes, ke, over 200,000 naira. You go the net every if you dey successful for the test and the interview wey go a very very soon with golf platform representative wey go land nigeria very soon na dem go secure your visa resident and work permit plus include ten year drivers license. no let dis opportunity miss you all. Oh. if you dey interested make sure they call this number 080 85742892 plus include 080 297331 na golf platform bring honor Taki for better life. Jésù ti tó tún fẹ́ ṣiṣẹ́ agbára lọ́jọ́ Friday ọ̀sẹ̀ yìí nínú ìjọ náà for first bàbá ibú jẹ́. Wòlíì ọlábọ̀dé ọ̀dọ́ ayọ̀ jẹ́ bí bàbá náà. Ní Ọlọ́run sọ fún pé kí gbogbo ìyá àti èdè kóra pọ̀ lóru Friday. Òun fẹ́ bá gbogbo májẹ̀mú ọ̀rọ̀ òdì. Tó mú tí ò jẹ́ wọn lọ jẹ́ o. Ló fi pe àkórí ìṣòro Friday ọ̀sẹ̀ yìí ní agbára ọ̀rọ̀ ọ̀rọ̀ ló mú jábẹ́sì ọmọ ológo lẹ̀ ọ̀rọ̀ náà ló mú rúbẹ́nì ilẹ̀ látẹnu bàbá rẹ̀ ọ̀rọ̀ níwọ̀n ló ti jáde sí ìgbé àti ìṣẹ̀dá rẹ̀ tó ju rọ́nà lọ́rí mú mi má jẹ̀mú àríwó ló sọ ìwọ ọkùnrin ìsìnkúrí ta ìrújú ó fẹ́ gbé gbogbo ọ̀rọ̀ tó lòdì mi tó sílẹ̀ sọ́dọ̀ òmìnira lóru friday ọ̀sẹ̀ yìí lábẹ́ ìfàmì òróró yàn pa wòlíì má jẹ́ àti àwọn olórí ẹ̀mí tí wọ́n máa pẹ̀lú bàbá àti màmá lọ. prọfẹ̀tẹ̀ sókè ọdún ayọ̀ jẹ́ bí pẹ̀lú prọfẹ̀tẹ̀ ọdún ayọ̀ jẹ́bi ìjíṣẹ́ rẹ̀ ṣẹ́ o. aago mẹ́wàá ìṣẹ̀lẹ̀ nínú àdúrà yóò ti máa jọ. bẹ́ẹ̀ wọ̀lú ìbàdàn. ẹ bẹ̀rẹ̀ sọ́mẹ̀lì old army barracks tààràtà ní sídìjọ́ lọ́gbọ̀n ló bá bá ibi jẹ́. jésù ọ̀rọ̀ fúnra rẹ̀. ó máa bá gbogbo májẹ̀mú ọ̀rọ̀ òdìjẹ́ wà lómìnira. Lagelu FM ninety six point seven. Here comes your bullshit attack system with my main man, Wang Wang. lẹ́yìn ìgbà tí ọwọ́ mọ́fì ba owó ń jọ́nà ó lóun ń pẹ́ mú ìwà adémọ́lá pé ẹ ti sọ níbo ló wà. bẹ́ẹ̀ni ìjọ ọjọ́ náà lọ́hùn mú ìwà adémọ́lá wà ní ìlú bàbá ògúndé ní ọ̀sọ̀ọ̀sà. ọ̀sọ̀ọ̀sà. tó ń bá bàbá ọmọ bàbá ọmọ bàbá ògúndé tó ń bá wọn hàtì lọ́wọ́ good hmm. and direct hmm. níjọ́ náà lọ́hùn àwọn àti abe láàrin náà jọ ń rẹ̀ ní mo lọ bá báyìí ah, báyìí báyìí báyìí yóò làdẹ̀ mú déètì bá a sì bẹ̀rẹ̀ ń dómi lọ́mọ nìyẹn hmm. dúpẹ́ pé fíìmù náà ó dára ó díjì àti gba yẹn lòkìkí ti kàn débi pé olókàlùkù fẹ́ bá mú fìsè mákẹ́tà ni à ah, mákẹ́tà eléyà pè mí wọ́n á pè mí títí títí tó fi di pé. fíìmù tí mọ́fì ti ṣe ó ti tó mélòó báyìí. Ah, a bàbá ní kàkà àti wọ ọkọ̀ àti wọ twenty. rọ́pò lòun níbèrè tó ń fẹ́ béèrè rọ́pò ẹ̀ máa bọ̀ rọ́pò máa bọ̀ Ẹkụ hmm, níbèrè tó ń fẹ́ mọ́fì. ẹ kú ìkàlẹ̀ àlejò wa. ẹ kú ìkàlẹ̀ Mr. rọ́pò. àwọn àgbà bọ̀ wọ́n ní kí wúrà ó dán yóò la iná kọjá. gbogbo ẹ ti ń dùn ó ti ń dábàá báyìí àdúpẹ́ fọlọ. ọpẹ́ ní ní àkókò tẹ́ ń la iná kọjá gẹ́gẹ́ bí òṣèré tẹ́ wájú tẹ́ wò kí lè tẹ̀síwájú mọ́ báyìí ṣé ní padà báyìí báyìí rí ngbà náà. ah ó lágbára púpọ̀ mo rántí pé nígbà náà lọ́hùn nígbà tí mo kọ́kọ́ ya fíìmù tí mo pè ní balógun kújẹyọ yẹn mo máa wò pé ah kémi náà tiẹ̀ ṣe premier gbogbo àwọn ẹgbẹ́ mi ṣe ń ṣe òwò títí tí mi ò rówó mo wá mú gbogbo ẹrù nulé mi àti ilẹ̀ mo kọ́kọ́ nígbà yẹn mo lọ fi dúró mo lọ fi yá owó ah pé tá bá pa èmi à màá lè dá owó yẹn padà fún. tí fíìmù tí ì jáde. tí ò ti jáde nígbà tá a parí premier níbi tá a wọlé sí premier gbogbo èrò tó wọlé kò ju tẹ́ẹ̀nì lọ. èrò mẹ́wàá. èrò mẹ́wàá lówó bá jóná ilẹ̀ lọ gbogbo ẹrù inú ilé lọ. ẹ lọ. gbogbo wọn àdéhùn ni pé owó tá a fẹ́ fún ẹ yìí o gbọ́dọ̀ fún wa títí dìgbà báyìí tó o bá ti fún wa títí dìgbà báyìí nígbà tí mo rò oṣù méjì oṣù mẹ́ta hmm. oṣù mẹ́rin nígbà tó tọ́dún kan tí mi ò rò hmm, hmm èmi náà yà gbà kámú. ẹ kí wàá ní ìgbésẹ̀ tẹ gbé ńgbà náà. ni mo fẹ́ gbé mo tó kọ̀ntínú náà. kí wàá ló ràn yín lọ́wọ́ ńgbà yẹn tẹ́ fi tẹ̀síwájú. ẹ ń tó ràn mí lọ́wọ́ ni pé sẹ́rí iṣẹ́ yìí hmm. ẹ̀jẹ̀ burúkú ni. iṣẹ́ ìlú ẹ̀ kan máa pè ní ọmọ ṣíṣe ń rojú ọmọ àìsè ń bẹ̀bẹ̀ ṣíṣe ń rojú ọmọ àìsè ń bẹ̀bẹ̀ wá débẹ̀ tán báyìí ó ti dà pọ̀n iwájú òsè lọ ẹ̀yìn sẹ́ padà sí. a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run hmm. lónìí ó ti ń dùn báyìí ó ti ń pọ̀ báyìí ọlọ́run ní jẹ́ kó kan ìbéèrè kejì tí mo fẹ́ béèrè lọ́wọ́ yín náà ni wípé ẹ̀ ń sọ wípé ara ọ̀gá kan lè ti dìde ǹjẹ́ ẹ lè tọ́ka sí àwọn kan tí wọ́n ti tara ti yín náà dìde báyìí. ẹ taba ní kàkà àwọn èèyàn wọn tara àwa náà dìde hmm. a sì tún dákẹ́ hmm. àmọ́. bọ̀ mo fẹ́ béèrè wípé ǹjẹ́ ẹ̀ ń bíldì àwọn new star ẹ̀ ẹ́ dá mi lóhùn béèrè yùn ẹnìkan náà ń náwó lẹ́yìn Eh, Bọ́lájí star kékeré ó lò náà ní béèrè tó ń fẹ́ pápápá ni a lásìkò àròjọ mọ́sọ lókun mọ́ mo kí àlejò wa dáadáa pẹ̀lẹ́ sá mm. ìbéèrè tí mo fẹ́ láǹfààní àti béèrè ni wípé gẹ́gẹ́ bí ẹ ṣe jẹ́ ọ̀kan pàtàkì nínú eré orí ìtàgé àti àgbéléwò mm. eh, kò sí pàtì tẹ́ẹ̀lì kópa níbẹ̀ mm. eh, àwọn ọ̀fọ̀ tẹ́ ẹ mọ́ pa nínú fíìmù yẹn hmm. ṣé kẹ́ ẹ ní ìpalára fún ẹ̀yin eléré orí ìtàgé. ẹ kò sí ìpalára kankan ó dàbí kíkọ́ ni ó dàbí ẹni pé ẹ fẹ́ kọ́ ọmọ lásà ìwọ ọmọ mi o ayé gbogbo ọbú bẹ́ẹ̀ làṣà bẹ́ẹ̀ ni ọ̀fọ̀ ṣe rí tó bá ti níyè tó dẹ̀ sí ibẹ̀ ní brain tó bá ti ń kọ́ ẹ pé ok ìwọ lọ́ máa kọ́ ẹ lóríṣiríṣi níbi tó bá fẹ́ lò fún ìwọ ló mọ̀ pé eré ilé tó fẹ́ lò fún ibi báyìí ló máa gbà fún ẹ ibi tí mò ń lọ gangan ni wípé ẹ tọpẹ ló dúró wájú yín nísìn ẹ wá jọ ń pọ̀fọ̀ ẹ jọ ń tàkùrọ̀sọ láàrin ara yín bóyá nǹkan kan ló. kásẹ̀ rẹ lẹ̀ kásẹ̀ rẹ lẹ̀ borí ọtọ́ kámẹ́rà tó gbé lọ́wọ́ kọ́lá náà. wípé ṣé kò ní nípa lára èyí tẹ̀yìn bá ń pa ò ní nípa lára tọpẹ́ èyí tọpẹ́ náà bá ń pa ò ní nípa lára dára. ìrà o ẹ mọ tó ń pè ní ẹwà èdè hmm. ẹwà èdè ilẹ̀ Yorùbá ni ọ̀fọ̀ sẹ́rí hmm. tó bá fi máa mú pọ̀ nípalára wọn ò fi nǹkan àti nǹkan papọ̀ mọ́ nǹkan. ẹ ẹ já sí yẹn àwògedegbe ẹlẹ́ẹ̀kejì ni wípé ọ̀pọ̀lọpọ̀ èèyàn mọ̀ yín ní ẹni tó jẹ́ wípé ó máa láǹfààní láti sọ Yorùbá dáadáa bọ́pọ̀lọpọ̀ yẹn bá fẹ́ rí wọn ni mo fi àfọwọ́ bí o Yorùbá ó sábà máa ń sọ̀bìjìnlẹ̀ Yorùbá lẹ́nu dáadáa ẹ ní nǹkan tí tẹ rí tẹ fi yan ìjìnlẹ̀ Yorùbá láàyò. ẹ ẹ mọ nǹkan ọmọ Yorùbá ni mí yorùbá ni wọ́n bí mi sí bàbá mi yorùbá ni ìyá mi yorùbá ni now a dẹ̀ rí pé àṣà aláṣà kò ṣe máa tọ̀ hmm. Hmm? ìṣe oníṣe ò ṣe máa tọ̀ hmm. kò ṣe bá ṣe lè gbé ìbò láyé jù bẹ́ẹ̀ lọ onígẹ̀ẹ́sì lólóyìnbó à ń kọ́pì wọn ni kí a bá jẹ wá bí kíbi tá a bá dé òun lòyìnbó wà fún àmọ́ àṣà tiwa ilẹ̀ yorùbá ẹ̀ẹ́dì rẹ bí o bẹ́ẹ̀ dé bomi mi ẹ káàárọ̀ ẹ jíire bí ẹ kú ojúmọ́ o ẹlẹ́ńbẹ̀ ń wo mm. ẹ dàgbà ẹ dógbó àṣà wa lèmi wò pé ká máa gbé lárugẹ nígbà gbogbo. ọjọ́ ọjọ́ mọ́nìgbàgbé fún mọ́fì ẹ ti sọ mọ́nìgbàgbé tí ẹ rántí pa ah, níjọ́ mọ́nìgbàgbé tí ilẹ̀ ń lọ tí ilé ń lọ tí gbogbo owó jóná lórí èèyàn mẹ́wàá tó wọlé fún premier hmm. níjọ́ òtún ni mọ́nìgbàgbé tó dùn mọ́ yín lójú pẹ́ẹ́pẹ́ hmm. ah tí n bá sùn tí n bá jí báyìí bọ̀ mọ́ rántí ọjọ́ náà sí rere ni. ọ̀rọ̀ mọ́ ni gbàgbé hmm. ẹ̀ẹ̀mejì ló ṣẹlẹ̀ sí mi. ẹ ṣáàwò. lákọ̀ọ́kọ́ a fẹ́ lọ ya fíìmù kan tá a mọ̀ sí ẹ̀yà òkú olóṣogbo. ok mo wá ra mọ́tò kan gba ẹ̀ mo pè ní premier mọ́tò yìí dá fáìn. àbágbèsọ́nà hmm. nígbà tó kù díẹ̀ ká dé ọdẹ mu gbàṣe gbàṣe gbàṣe last dent ni níbi pé mọ́tò yìí parẹ́ èmi àti Lukman Raji. ọjọ́ mọ́ni gbàgbé tó dùn mọ́ yín lójú nu níjọ́ mọ́tò parẹ́. ìjọ ìbànújẹ́ <laughs> ìní ọjọ́ tí mò ń sọ ah, ọjọ́ mọ́. ẹ má jẹ́ ọjọ́ ìbànújẹ́ pọ̀ àti rọ́jọ́ tí a ń sì sí tí a ń gbẹ́sẹ̀ lélẹ̀ yín mm-hmm. ìjọ mọ́ni gbàgbé tínú yín dùn jù. ìjọ mọ́ni gbàgbé tínú mi dùn jù eh. ní ọjọ́ tí mo wà ní Ìkòròdú mo fẹ́ ya fíìmù kan mm. a pè ọmọ mi yẹn ní Akeem Sunbi mm. mo fẹ́ ṣe fíìmù kan fún níjọ́ náà lọ́hùn mm. ní àti Alábà ọmọ Ìgbò yẹn ti gbé wa àwa dé hòtẹ́ẹ̀ nígbà tá a máa dé ní nari king hotel ní hmm. so àwa rí mọ́tò rẹpẹtẹ tán tó jọ nínú compound ah, ah, sọ́tún ta mọ́tò ní ibi àwọn mọ́tò àwọn latest mọ́tò tó yẹ pé àwa gan ni. wọ́n ní ó yá o gẹ́gẹ́ bí ìṣe wa sáàmà onífíìmù ó yá o room mary manager dà kíníkan kíníkan àkàndí bọ̀bọ̀ yẹn jáde ní ó dàbí òyìnbó hmm. bọ̀bọ̀ yẹn ń porúkọ ẹ̀ ti wà ní sia òun ló kó ogun mọ́tò yẹn wá. ọ̀rẹ́ kí ló fariwo kíní kan kíní kan òun wá rí láàsì bí ní kí ló. àwọn èèyàn má bínú jáde àwọn ọmọ fìyìn wọn fẹ́ bẹ̀rẹ̀ iṣẹ́ ìyẹn máníjà ló ń sọ fún un hmm. pé àwọn èèyàn ẹ̀ ló ń pariwo mọ́fì ò mọ́fì àfọlábí ẹ́ ń gbọ́dọ̀ wà mo sì pè mí nìyẹn máníjà ń pè mí ṣé kò sí bí ọ̀bọ ìṣeré ń báyìí ló bá fò mọ́ mi mi tí mo ti ń wá látijọ́ ilé léyìí kí ni kò kí mo sì mú mi lápá dání nìyẹn ó dì mọ nígbà tó máa kọ́kọ́ mú mi dúró rú pé à ah, kí n lè ṣe o pé n kọ́kọ́ fojú kàn yín o mú five thousand dollars ìwì ah ló bá kó fún mi ah mo ṣe ń wò báyìí pé láì ṣe pé obìnrin ni mí tí mi dẹ̀ ní nǹkan ní ìsàlẹ̀ ah, ah five thousand dollars mo wò pé ó ní ah ẹ lè mọ̀ mo ṣe lọ́ọ̀mù yín tó gbogbo kíní ti máa ń pè nu ẹ̀yà oko yẹn ló bá ń pè fún mi ah mo wò pé aráàlú òyìnbó. Ah, àjò ìdáhùn àjò ìgbọ́wọ́. bàbá àjò kọ. ẹ ti pele lọ Òṣogbo ọwọ́ yóò mm. ẹsikísà iṣẹ́ yìí dún lára mi. bàbá iṣẹ́ wa ni o <laughs> ẹ mọ̀ pé àìmọye ibi tá a ti gbajúmọ̀ tá a ti popular dé tá a ti ìfẹsẹ̀ ara wa rìn dé. so àwọn nǹkan yẹn la pàdé níjọ́ yẹn lọ́hùn. nọ́mbà bẹ̀rẹ̀ sí ní pe ọfọ̀ tẹ́ ẹ̀ mọ́ pé ìyàwó. ọ̀rẹ́ sì pé kí ni ẹ kó ń lọ́ọ̀fù ẹ kó tó máa ń à kí ni kan kí ni ó bá ní ṣé mo travel mi ni mi ò ní passport níbi tí mo fẹ́ travel yóò bá ní ok kí n send details àwọn orúkọ mi orúkọ ìlú mi nǹkan kan mo bá sẹ́ǹdì ẹ̀ sí hmm. lónìí a máa jọ padà sí Asia country ni mo níbo ló ń pè bẹ́ẹ̀ ó ní ah, Asia country Thailand a máa jọ padà ah, ok o nígbà tá a dẹ̀ máa rí ká tó rọ́ọ̀sẹ̀ méjì ló wá ní kí ti rẹ́díò mi ò mọ tó mọ tó ń pè ní pásítọ̀tì tí wọ́n ti lẹ̀ ní físà àjọ ń lọ ní kí n dágbére ah, bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ni kó jìnnà ìrìn àjò wa náà láàrin bá mẹ́sì àìgbè. ẹ pàdé mẹ́sì bẹ́ẹ̀ ni inú àwọn ìrìn àjò wa náà ni láti rìn bá ló bá dẹ̀ ní ẹni náà ó lè sì kí wa ká lọ hmm. nǹkan kan níjọ́ náà lọ́hùn wípé òṣèré ńlá ìkẹnu ẹ̀ náà bá ṣe kóra wa bá ṣe lọ sí iṣẹ́ country níta mọ̀ sí Malaysia adé Malaysia adé Bangkok adẹ̀dé China adẹ̀dé India nígbà tá a débẹ̀ ṣe wọn pé èmi dẹ̀ ni mo láì fíìmù mo bá sọ pé ah, ìlú a gbọ́dọ̀ wá bíi lásán ká dẹ̀ lọ ká padà ni mo rí oríṣiríṣi wọ́n mú mi lọ ilé kan ilé yẹn làwọn Eddie Murphy gbogbo àwọn Jackinson gbogbo wọn ti ń ṣe fíìmù tó yẹ pé ilé yẹn èyàn ò lè gbé bẹ̀ tó tóbi dé èyàn lè ya fíìmù méje pọ̀ tí kan ò ní gúnra wọn wọ́n hmm. máa ń gbalé yẹn pàdé five hundred thousand owó Nàìjíríà àwọn ọbẹ̀ ní aago mẹ́sàn-án àárọ̀ wọn á kúrò ní aago mẹ́fà ìrọ̀lẹ́ mo bá ní ilé eléyìí ọ̀hún wọnú fíìmù táwọn fẹ́ ṣe o bàṣẹ bá kú three days pàṣẹ ya fíìmù lọ́hùn yẹn ni àpè táìtù iṣẹ́ yẹn ní ayé sókun mọ́fì máa náwó sí iṣẹ́ rẹ̀ púpọ̀ kí ni àfojúsùn mọ́fì náà ti fi máa náwó torí ẹlẹ́fẹ́ ṣe fíìmù ọmọdé ẹni ò tí ẹ̀ ń tọ́ náwó sí Yorùbá fíìmù bẹ́ẹ̀ rí. máa lè sọ ẹni tó bá wá ẹni tó bá gbé torí pé audition la ń ṣe tá àti ẹ̀ ti bẹ̀rẹ̀ fíìmù hmm. tọ̀sùn lásán àti náà five ọ̀yọ́ àti ìmọ̀ ètò máa kọ́ ọ̀sẹ̀ wà báyìí a sì ń lọ sógun ọdísàn yẹn ọdísàn yẹn kí lè fẹ́ fọ ọdísàn yẹn ṣe náà. ìyẹn ni àwọn ọmọ tá a fẹ́ kí wọ́n wá di ìlú mọ̀ká ìràwọ̀ kí wọ́n wá di olókè. ẹ fẹ́ ran àwọn èwe lọ́wọ́ wọ́n bá fẹ́ di star lọ́wọ́. ó ní talent. ẹ ṣé wá ṣe lọ́yọ̀ state lọ́dọ̀ wambi náà. ọdún ni on the ten eleven twelve. lẹ́sẹ̀ ń bí. ní cultural center ìyẹn ló fa ṣé gbogbo yín gbọ́ ẹ̀yin tẹ̀ mọ́ dùn tí ó pẹ ogún dùjúmọ́ fi lọ wá lọ fògo rẹ hàn níbo lẹ́yìn ti ṣe. ọ̀dẹ́n eleven twelve ní cultural center ní mọ́kànlá ní mọ́kànlá. ó tilẹ̀ ti tó bá wọn bá a bá wa ni látìgbà tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ fíìmù fíìmù ẹlẹ́ẹ̀kẹ́ lọ́mọdé yìí. bàbá ní ká wò ó sì yàn á bóyá ọ̀kànlélógún. mọ́kànlélógún. Mm, ọ̀kan ó lélógún. ní ọmọdé. ọmọdé yìí ẹni ẹ yà nílùú mélòó lẹ pé méje àbí mélòó lẹ pé lálẹ́ àná. báyìí ọmọdé location tá à ń wá fún torí modern and culture ni a ti da àwọn èèyàn sí gbòòrò báyìí a da àwọn sílùú sílùú torí pé a fẹ́ kí gbogbo location yàtọ̀ sí gbogbo nǹkan tó ń ṣe tẹ́lẹ̀ àwọn wá àwọn ibi tó jẹ́ pé kò bá a ní wá lára díẹ̀ àwa náà ò ní kánjú a rí àwọn nǹkan tá a fẹ́ tà fáwọn èèyàn nítorí pé kò kì í ṣe nàìjíríà nìkan ni pẹ̀lú ọdẹ lọ ló ń lọ sá abroad káàkiri àdẹ̀fẹ́ hmm. kan kan sára sí wa pé wọ́n ti ń ya fíìmù yorùbá o tó jẹ́ ilẹ̀ yorùbá náà ti ya o ilé ìyàtọ̀ hmm. ìdí nìyí tó jẹ́ ìgbésẹ̀ wa tó jẹ́ kó jẹ́ pé àṣẹ̀ṣẹ̀ mú láti bẹ̀rẹ̀ báyìí torí shooting fíìmù yìí sìn pẹ̀lú ògùnlọ́wọ́ ọlọ́run àwọn expect october hmm. láti bẹ̀rẹ̀. ẹ tiẹ̀ tí ì yá rárá. audition à ń ṣe lọ́wọ́lọ́wọ́ báyìí láti pósítà ìwo lẹ wà ń gbé jáde nínú lórí social media tẹ́ẹ̀mù. lára pósítà audition àti pé ariwo kí gbogbo èèyàn mọ̀ pé eléyìí ọ̀sẹ̀ rẹ̀ ló bì ṣeré sí o amú gẹ́gẹ́ bí iṣẹ́ gidi. wọ́n lẹ́ lo ààfin olúgbòónú ẹ̀. bẹ́ẹ̀ni. ààfin mẹ́rìndínlógún ti ń bẹ ń pálásì olúgbò gbogbo ẹ̀ lẹ́ lò. pátápátá torí pé bàbá ìbàbá wa ni. <laughs> ìjọba tí ó gbowó kalẹ̀ fún yín ó tó jọba ìpínlẹ̀ bíi mẹ́fà àbí mẹ́rin bàbá àti ìjọba kankan kó gbówó lẹ̀. níbo lọ́wọ́ yìí ti wá wá owó tẹ́ ẹ fẹ́ fi ya fíìmù tó tó báyìí. àwa là ń struggle ara wa sìn. ọ̀nà tí ẹnikẹ́ni bá ní lọ́kàn pé mm. ariwo fíìmù yìí pọ̀ mo fẹ́ gbówó lẹ̀ mo fẹ́ finance àwọn òbẹ̀rù àṣà o àwa náà ṣetán láti bá wọn sí. ọ̀dà nígbà tí ẹ fẹ́ ná dúdú owó lórí fíìmù forty something million àbò lẹ́ ṣe pa fíìmù ọmọ dàbí ti tẹ́lẹ̀ mọ́. ẹ ṣe rí ọ̀nà ní fíìmù ìgbésẹ̀ dẹ̀ tún ni nígbà kan Taba na bá ná owó yìí tiye tí gbogbo àwọn èèyàn rí pé fíìmù yìí ó sọ̀rọ̀ àá ti tẹ àwọn ibì kọ̀ọ̀kan tá a fẹ́ gbé fíìmù yìí dé